Báyìí ni wọ́n ṣe ṣe ìfilọ́lẹ̀ yàrá ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ sáyẹ́ǹsì ti akẹ́kọ̀ọ́-jáde ní ilé-ẹ̀kọ́ Premier Grammar School Láfẹnwá Abẹ́òkúta tí ọdún 1976 sí 81 gbé kalẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́. Ó jẹ́ ọ̀nà láti ṣe ìkópa titi wọn nínú ìdàgbàsókè ilé-ẹ̀kọ́ èyí tó ṣe ìpele ohun tí wọ́n dà lónìí Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́-jáde, wọ́n wá láti ilẹ̀ òkèèrè àti ilé lóko láti ṣe àjọyọ̀ fún ogójì ọdún tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé-ẹ̀kọ́ náà. Àwọn tó sọ̀rọ̀ níbẹ̀ sọ wípé ojúṣe àti ipa tí àwọn akẹ́kọ̀ọ́-jáde ń kó nínú ìdàgbàsókè ẹ̀kọ́ kìí ṣe èyí tí ó kéré rárá. Wọ́n wá pè fún àtìlẹ́yìn àwọn tó lè kàn sí i. Fún ìlọsíwájú ọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́ nílẹ̀ Nàìjíríà, lára àwọn ohun tí ó wáyé níbẹ̀ ni ìṣe ìdálọ́lá fún àwọn tí ó fakọyọ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde náà, kíké àkàrà òyìnbó àti eré ìdárayá ti àṣà èyí tí àwọn ọmọ ilé-ẹ̀kọ́ náà fi dá wọn lárayá níbẹ̀.